ẹ̀yin èèyàn léèwò lẹ ṣe ẹ káàbọ̀ sí Mashola Gist TV gist tèmi tí a gbọ́ wọn ni Queen Naomi wọn ni wọ́n rush lọ sí ọ̀dọ̀ first lady um, Adeleke wáìfù gọ́vnà wa Adémọ́lá Adeleke wọ́n ní í ṣe ni Queen Naomi lọ síbẹ̀ o wọ́n ní lórí nǹkan tí àǹtí wa ẹ̀ ń ṣe nínú palace tó ń bínú tó ń para wípé kábíyèsí lọ kó ẹ̀bùn tí wọ́n gbà ní ọjọ́ birthday nígbà tán ṣe fiftieth birthday wọn wọ́n ní wọ́n lọ kó nínú ẹ̀ fún Tadéníkáwò wọ́n ní àǹtí wa bẹ̀rẹ̀ sí í rojọ́ wípé gbogbo owó tóun ná láti fi bọ́ gbogbo àwọn èèyàn fún ọjọ́ méje àti gbogbo bóun ṣe raṣọ wípé kábíyèsí gba gbogbo owó tán owó tán ná kábíyèsí ipe wọn ò fún ní nǹkan kan bẹ̀ ipe ṣe ni wọ́n lọ ń kówó fún Queen Naomi <laughs> ẹ̀yin èèyàn lé ẹ rí pé yìí tún lágbára ipe báwo ni kábíyèsí ṣe máa lọ máa kówó fún Queen Naomi ipe ṣe kábíyèsí lẹ́tọ̀ọ́ láti máa ṣe gbogbo nǹkan tó ń ṣe yìí wọ́n ní àǹtí wa wọ́n ní kì í ṣe. ọ̀rọ̀ kékeré ni ọ̀rọ̀ yìí o nǹkan tí a gbọ́ nìyẹn tán ní ó ń ṣẹlẹ̀ ìpèsè ni àǹtí wa bẹ̀rẹ̀ sí í pariwo ìpèsè ni àǹtí wa bẹ̀rẹ̀ sí í rojọ́ ìpè báwo ni kábíyèsí ṣe máa kówó fún Queen Naomi àti gift fún Tadéníkáwò torí wọ́n ní Tadéníkáwò ni wọ́n kó àwọn gift yẹn fún torí wọ́n ní gift yẹn pọ̀ gan-an gbogbo owó ni kábíyèsí ti kó fún Queen Naomi àti Tadé ni ká wò ní first lady wọ́n ní ìgbà tí first lady gbé gbọ́rọ̀ yẹn pé wọ́n ní àà ṣé bí ọmọ kábíyèsí ni kábíyèsí fún lówó wípé kí ló wrong nínú wípé kí kábíyèsí fún ọmọ wọn ní gift tí wọ́n gbà ní ọjọ́ birthday wọn ẹ̀yin èèyàn lé àmọ́ nǹkan tí Queen Naomi ṣe fún àǹtí wa ẹ̀mọ́ hatred yìí ti pọ̀ jù kò kí ń fẹ́ rí ìmí Queen Naomi rárá anytime tó bá ti gbọ́ orúkọ Queen Naomi báyìí wàhálà ni bí àdẹ tún ṣe gbọ́ wọ́n ní arákùnrin kan tó ń tẹ̀lé kábíyèsí wípé òun ló lọ ń ṣòfófó fún àǹtí wa ẹ́m wípé òun ló máa ń lọ ń sọ gbogbo ìrìn kábíyèsí fún wọn bóyá àǹtí wa ẹ́m gbowó fún ni àmọ́. Ah, ẹ̀yin èèyàn lé nǹkan tó dẹ̀ máa jẹ́ náà nìyẹn ó gba nǹkan lọ́wọ́ àǹtí YM ni tí ò bá gba nǹkan lọ́wọ́ àǹtí YM kò ní máa lọ so gbogbo movement kábíyèsí fàǹtí YM nǹkan tí kábíyèsí dẹ̀ ní láti ṣe bàbá wẹ̀rin ńlá ni pé kán dá dúró kí wọ́n jẹ́ kí arákùnrin ìkó máa bá tiẹ̀ lọ tóró lè gbàbọ̀dẹ̀ fún wọn. recently ni bàbá wẹ̀rin ńlá ń sọ fún àwọn olórí wípé kí wọ́n mọ̀ wípé ọ̀rọ̀ Tadé ni káwò àti Queen Naomi kò ń ṣe nǹkan tó jẹ́ pé wọ́n lè fi ṣeré ipa wọn ò lè fi ọ̀rọ̀ wọn ṣeré rárá ipe so ipe Queen Naomi àti Tadenikawo wípé wọ́n wà important ní ìgbésí ayé àwọn wípé ẹni tí ò bá dẹ̀ lè gbà nǹkan tí àwọn ń sọ yìí láti fún wọn ní ọ̀wọ̀ àti respect ipe door open fúru ẹni bẹ́ẹ̀ o kán wọn kán máa lọ pé nítorí àwọn ò lè fi ọmọ àwọn ṣeré fún ẹni obìnrin ipe ọ̀rọ̀ ọmọ àwọn pé ó jẹ́ nǹkan tó jẹ́ pé àwọn appreciate nínú ayé àwọn pé nítorí tadé ni káwò ní àròlé àwọn ipe bẹ́ẹ̀ náà dẹ̀ ni Queen Naomi páwọn ò lè fi ọ̀rọ̀ Queen Naomi ṣeré ipe ìtorí ẹ̀ làwọn fi máa ń sọ fún àwọn olórí pé nǹkan tí ó mú wọn tán fi èètì Queen Naomi báyìí ipe kò yí àwọn rárá torí ìkórìíra yìí ti ń pọ̀ jù àdẹ̀mọ̀ nǹkan tí ó fà á tó jẹ́ pé wọn tiẹ̀ wá fẹ́ rí Queen Naomi rárá bẹ́ẹ̀ dẹ̀ ni ìyáálé yín ni Queen Naomi kábíyèsí ní àwọn ò lè ṣe láì má rí Queen Naomi and Queen Naomi máa wà part of his life for the rest of his life ni àti tadé ni ká wò so the only thing ni pé kẹgbà ká mú kẹdẹ fi arábìnrin sílẹ̀ kẹjẹ kó enjoy marriage ẹ̀yin èèyàn lé kábíyèsí òkùnkùn sọ pé bóyá wọ́n divorce Queen Naomi lóòótọ́ ìjà lè wà láàrin wọn àti ọlọ́jọ́ tó dẹ̀ ti dájọ́ ni ọkùnrin àtobìnrin náà ti ń jà. Ja kò sí marriage tó wà perfect àdúrà lèèyàn fi ń tì so ẹ fi pé Naomi sílẹ̀ ẹ jẹ́ kán rí mú mi nǹkan tí bàbá wẹ̀rẹ̀ ńlá ń sọ nìyẹn pé pé Naomi máa wà ní part of his life for the rest of his life ni àtọmọ tàdé ní káwò ẹ̀yin èèyàn lé nǹkan tí ó mú pé Naomi fi lọ bá first lady Adeleke nìyẹn ipe gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí ó tojú sú àwọn ipe gbogbo nǹkan tí àwọn tó ń gbọ́ nì nítorí pé kábíyèsí fún Tádéníkáwò nínú ẹ̀bùn èyí tí wọ́n gbà ní ìgbà fiftieth birthday kí ló wá burú nínú ìyẹn kí bàbá fún ọmọ lẹ́bùn ẹ̀yin èèyàn lé kò jẹ́ bó ṣe jẹ́ àlẹ́jílẹ̀ nǹkan tá a tún gbọ́ ni o ní pálàsẹ̀ kábíyèsí tó ń lọ lọ́wọ́lọ́wọ́ bí mo ṣe ń sọ fún yín gbogbo nǹkan tá a gbọ́ la wá torchlight sí mi ìbá kábíyèsí gbénu pálàsì o ẹ̀yin èèyàn lè orúkọ mi ní Máṣọ́lá Yorùbá ni mò ń sọ lórí ìkànnì yìí à ń sọ nítorí pé a fẹ́ gbàgbé àṣà àti èdè wa dẹ̀ tó ń sọ fún ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n gbọ́ Gẹ̀ẹ́sì ẹ̀yin èèyàn lè tẹ̀bà tí subscribe ẹ̀ subscribe kẹ̀dẹ̀ tẹ notification bell so that a bá ti post any gist ẹ̀ máa rí à ń sọ̀rọ̀ nípa celebrity gist royal gist politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà ẹ̀yin èèyàn lè adúpẹ́ lọ́wọ́ gbogbo etí tó ń gbọ́ wa o ní agbára ọlọ́run gbogbo nǹkan tẹ́ bá ń dáwọ́lé á máa yọrí sí rere o òkè òkè ní ọlá yín á máa lọ o ọlá ò ní lọ ìsàlẹ̀ láéláé ẹ ẹ má gbàgbé kẹ́ fún fídíò yìí ní thumbs up o please share this video like and subscribe god bless you o Mashola Gist TV ń o.